بدع كل وكل بدع سلم ضلالة وكل ضلالة في النار. هذا هو تصور أثر الإسلام في زيارة أسبوع النبي محمد. هو أنا على إليه النبي أو صحابة بقى يقين قلت لي لنا النبي كيف يتجوز القيامة abẹ́rẹ́ òkú fi ìfẹ́ sí àtọ́rọ̀ yìí kó fi káwọn ọ̀rọ̀ kẹrọ ní ọlá ìjọba oṣù rẹ̀ ọmọ ìyọ̀ àwọn náà kalẹ̀ òyìn lè gbé wà nínú ìfẹ́ sí àtọ́rọ̀ yìí ọmọ ọmọ nàkàlẹ́ yìí kí wọ́n fi àwọn ìjọba oṣù rẹ̀ kí aláǹfà yìí láti máa gbọ́ ara wa ní ìsìn àti ní jìnà pàtàkì jùlọ àti àwà ní mọ́ṣáláṣí ìfẹ́lẹ̀ àwọ̀ ní nàìjíríà tí aláǹfààní láti máa ń gbọ́ra wa nínú oṣù ọ̀gbọ́n tí àwà yìí. عندما يمكن مشهد رمضان من الشهادة bákan náà àjọlọ́wọ́ wa fún bàbá tí wọ́n jẹ́ sábà bí àyèké àwà yìí àwọn àdájọ́ wa mọ̀ tó wà àwọn ìlú lóga ìkọlọ́gbọ́n wa ṣe ìfẹ́ rẹ̀ fún wọn ó ṣe àánú rẹ̀ fún wọn ṣe àforíjì rẹ̀ ní ọmọ ní ìyàwó ní ara kọ́lọ̀kọ́lọ̀ ṣàkàwà sí ọ̀pọ̀ àmójútó rẹ̀. ìgbà tí mo gba invitation ìgbìmọ̀ nílẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ ilé tó tí wọ́n pè ní ilé tó lọ pé àwọn àpapọ̀ wá pè ní ọgbọ́n. ìgbà ìfọ́nà bíbí ẹ̀ta.

kalau di syarikat yang ada dua. Bukan kita berdoa Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ayat di memiliki lainnya pada orang di hati pada nínú ọgbọ́n báyìí àmàgbà àwọn ẹ̀ṣọ́ òun náà ti kíka ìkọ̀rọ̀ náà òkúri tó oṣù tí owó bá sọ kàlẹ̀ lẹ́yìn àwọn sọ́nà tó lọ pọ́ ọ̀lẹ̀ nínú iṣẹ́ tó lágbára fún òun ní ṣe òun náà ti wọn máa gba ìkọ̀rọ̀ هو أن يكون النبي صلى الله عليه وسلم في أبكي أطلع كأطلع كأطلع أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة ظلال شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين يا أيها الذين كفروا لا تستكبروا يوم إنما تجزون ما كنتم تعملون يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم وندخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أسلم لنا نورنا واغفر لنا إن إنك على كل شيء قدير لا آية في أفضل العربي ọjọ́ ọ̀kan nínú àwọn àyà tó ṣe pé ìgbà tí ó kó sínú nínú àwọn kan sí àǹfààní tó máa ń sọ̀rọ̀ nínú ilé ẹ̀jẹ̀. القرآن أمر الطلبة من التنبيه المترجع شلال الأشعار مشتق متشابه بشير نظير عزة قصة مثل و أقول يوحدون القرآن أو الوصف الرئيس ẹni tí orin wá fi ṣe ìdàgbàlẹ̀. wọ́n ní sàmáàlì àlẹ́ ìlànà ìfọ̀rọ̀ ààrẹ sàmáàlì àwọ̀jú rẹ̀ àtẹ́sù bí a fi èyí ti tẹ́sù rẹ̀ bí a mẹ́lẹ̀. ẹ̀yẹ ní ṣe rí kọ̀ọ̀án ìtọ́ bí oríṣi ìkàbíjì àmẹ́jọ náà wọ́n fọ́nà ẹ̀lẹ́rìí. wọ́n ní àtẹ́sù bí a fi èyí ti tẹ́sù rẹ̀ bí a mẹ́lẹ̀. ní nǹkan méjèèjọ yẹn àwọn ti kú sínú ilé orin kan ọ̀gbẹ́rẹ́ wọn ṣàlàyé ìyókòjọ ọlọ́run ọlọ́run ta ṣàlàyé ní ọ̀rọ̀ kékeré yìí ṣàlàyé rẹ̀ sí haram kìíní yìí ẹ̀rọ sí mọ́ṣíkàmù bí a kẹ́kọ̀ọ́ pa àkùrẹ́ mọ́ṣíkàmù alukọ̀rọ̀ hàn ọmọ ẹ̀rọ sọ̀rọ̀ bí wọ́n ń pè é. kìíní ìgbé ìdájọ́ wa kí ìdájọ́ yìí ti kílíà mọ́tàṣá ìwò èyí ń tẹ́tí ṣe pé yóò rújú pọ̀mọ́ra wọn tó ṣe pé àwọn onímọ̀ ni wọ́n ní láti ṣàlàyé rẹ̀ fún yàn nínú àyà Qur'an bashirun ìgbà ní Qur'an yóò kọrin jẹ́ ìkìlọ̀ nàbírun Qur'an àwọn jẹ́ bashir àwọn fún yẹn ní ìrúdò nàbírun Qur'an àwọn ìkìlọ̀. tó ẹ̀sà máa ń wọ àyà yìí ìkìlọ̀ bẹ́ẹ̀ kíkọ̀ tó ṣùgbọ́n náà kùránù àmọ́ rẹ̀ jẹ́ nìkan ìzọ̀ tó kùránù àmọ́ rẹ̀ jẹ́ wáàsí mẹ́sàn kùránù rẹ̀ jẹ́ àpèjúwe mẹ́sàn àwọn àwùjọ القرآن ليس مكلف لأن القرآن تسعة أوجه نعم سبب آيات afẹ́kà yìí ọlọ́wọ́ bá ti pé ó ti ń fi àwọn ẹ̀dá lẹ́yìn ìgbà tí ó dá wa tán wọ́n á sọ nǹkan tí ó lè kó àhàlà bá wa ó sọ nǹkan tí ó lè ní káárí orin ní ayé àti ní àgbẹ̀yà rẹ̀ tó ọlọ́wọ́ bá wá tó ọjà àwọn nǹkan yẹn tó wáyé sí lóríṣiríṣi níbi àwọn àyẹ̀wò nínú àwọn ọ̀rọ̀ tó bá ti lè súnmọ́ ibi tí ó bá fẹ́ wá rí ìyọnu ọlọ́pàá ti fọkànbalẹ̀ láyé ọ̀gbìn àná káàdì jìnnà tí ìpele oníṣòro bá wa láyé àti ní ọjọ́ ìgbìn ọ̀gbìn àná. ọlọ́run bá ní يا أيها يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم النار وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعبدون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله قال للطيور له قوا أنفسكم الشعراء وأهليكم الشعراء náà amọ̀wọ̀dá ẹ̀ṣọ́ra ẹ̀ṣọ́ra yìí ẹ̀ṣọ́ra lẹ́yìn tẹ̀lọ́wọ̀dá ọlọ́pàá ní ṣe rí lẹ́yìn wọ̀kúlù ẹ̀lẹ́sù wọ̀lẹ̀ṣẹ̀dá àwọn tọ́lọ́ nítorí wọn máa fi kú iná náà ènìyàn àti àwọn òkúta lórí oúnjẹ tó ń kó ibẹ̀ yẹn. عليها ملائكة غلاظ شداد قلوا أن في الليل أو ملائكة تولي بعد tí wọ́n ní agbára tí agbára rẹ̀ tó ṣe bí ẹ̀ríyà wọ́n ní pa ṣìdá wọ́n ní agbára àwọn ni wọ́n ń tú iná yẹn. láyà ìfún ọmọ ẹ̀rọ àlọ́ ọ̀hún ọmọ ní ṣẹlẹ̀ àwọn màláíkà yìí ìtì ní ọlọ́run bá pa wọ́n láṣẹ fún àwọn èyí apá rẹ̀ rárá wọ́n yẹ fàálù lẹ́lẹ́ yìí náà. ìtọ́lọ́ bá ti lè gbọ́n ṣe iná ìrìn wọn mọ̀ ń ṣe láwọn màláíkà. tafsir aya yìí àwọn àfúnni tọ̀sí wọn pọ̀ lóríṣiríṣi tí wọ́n ń sọ̀rọ̀ lórí ayé yìí ní ọ̀rọ̀ tí kì í ṣe ọ̀rọ̀ kékeré. nínú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tó ní agbára lórí ayé yìí. ṣàfihàn wípé tí ẹ wá fẹ́ kí fún ọ̀hán rẹ̀ tí mo tú kọ̀ọ̀án pẹ̀lú àyà àlùkọ̀ọ̀án ó ní ọkọ̀ tó dáa lókè yẹn tú kọ̀ọ̀án ní sí ọwọ́n ti kọ̀ọ̀án kan jẹ́ rẹ̀ àbí èèyàn tú kọ̀ọ̀án bí akọ̀wálé nàbí ìgbàgbọ́ wà lọ́wọ́ ìpè àyà yìí dáná ní sọ̀rọ̀ wọ́n fẹ́lẹ́ ìṣèlú ìgbàgbọ́ àbí èèyàn tú kọ̀ọ̀án bí akọ̀wálé sọ̀hábì. حديث الله صحابة النبي صلى الله عليه وسلم كيف تأذيب صحابة يدوش الكين آية عمر بن الخطاب رضي الله عنه على سبيل يقول يا عمر قلت لما نزلت هذه الآية قلت يا رسول الله إذا في آية الصبح هذه الرسول صلى الله nàkí àlùbùsẹ́nà aṣọra wa níbi iná wọ́n kí ìfẹ̀bìtà àlẹ́ ìyá bóòlù láti fẹ́ sọ àwọn ará rẹ wa yẹn ni pé ó kílẹ̀ pé bí ń ṣe sọ́ra ni ó yé mi ó yé mi ìdílé ni wọ́n jìnnà sí nǹkan tó lọ́wọ́ ọ̀fẹ́ mi bóyá ṣe kó máa sọ àwọn ènìyàn náà ṣe pé kò wà lọ́wọ́ rẹ̀ torí ìtumọ̀ rẹ̀ ni pé iṣẹ́ tó yọ lọ́wọ́ ilé wa lọ́wọ́ yẹn ó ṣọ́ra rẹ bákan náà kò lọ ṣọ́ àwọn ará ilé rẹ ìgbà tí wọ́n béèrè béèrè yẹn lọ́dọ̀ lẹ́yìn tó ń bá wọn yẹn sọ́nà ẹ̀ṣin kò ní ìṣòro pé wọ́n lè wọ́n ti sọ̀rọ̀ àwọn náà. فقال ألد وضربين تنهونهم عما نهاكم الله عنه كتاب أشياء لكي ìtọ́nà ńlá ti ní kẹ́ ẹ máa ń ṣe lẹ́yìn òṣè ìyẹn ẹ̀tún lọ ọ̀ fún àwọn ará ẹ̀yìn náà ẹ̀yìn ní káwọn ọmọ rẹ̀ ṣe. wọ́tà múrò fún bímọ àwọn ọkùnrin ọ̀gbìn wọ́tà múrò náà fún bímọ àwọn ọkùnrin ọ̀gbìn. nǹkan tí ọlọ́run bá wá parí láṣẹ bí ẹ máa ṣe ẹ tún máa pa àwọn ará ilé yín náà ní àṣẹ ẹ tàbí sọ pé èyí kúkú ń ṣe èyí kúkú ṣe tí ò dáa èyí kúkú ń ṣe nǹkan tó dáa pé wàá fi àwọn ará ilé yẹn kalẹ̀ ìwé pé níbi yóò máa tẹ̀síyàn àti níyẹn tó dáa wá pàtàkì dídá àṣetó ẹni tí ò pín yẹn àṣetó. dáwà yẹn wà jẹ́ pé èyí ń tẹ́lẹ̀ rẹ̀ wọ́n ń rírà àṣì ọ̀tẹ́kẹ́lẹ́ àtúrọ̀bì ọlọ́run tó máa ń lẹ́yìn tọ̀ náà ọ̀nà tí ó yá gbé wá sí rẹ̀ lápọ̀tọ̀ àwọn àṣì ọ̀tàgà àwọn mẹlẹ́bí rẹ̀ alákàràbì àwọn tó tún súnmọ́ rẹ̀ ọ̀dọ̀ wọn ló sọ ìrọ̀ ni ó jẹ́ ewu lálá fún ètò oúnjẹ mùsùlùmí tó ń ṣẹ́sìn ọlọ́run tó wá jẹ́ pé àwọn ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ nǹkan lóore ni àwọn kákàkiri. الإمام البغوي عليه رحمة الله الله وقت شمع آية إلهي آيات يا سعيد يا الذين آمنوا أنفسكم وأهلكم النار ابن أحباب رضي الله عنه أني كنت يا أيين شلال أيين أي الانتهاء عما نعاكم الله تعالى والعمل بطاعته yóò jáwọ́ nítorí wọn sọ pé níbi ẹ jáwọ́ kó níbi tí mo bá ní ẹ má ṣe máa ìtura kú àti ìjà fún èèyàn ẹ jáwọ́ níbi tí mo ní ẹ bá má ṣe tí mo bá ní ìtọ́ yìí kò dá ẹ jáwọ́ kó lẹ̀ bákan náà wọ́n ní àmẹ́lá nítorí ẹ̀sìn. إن واسع تبكي الله كي لا شيء لا شيء زيادة هو يسمقي وأهلكم النار ابن عباس نروء بالخير ونهوكم عن الشر وعلموهم وأدبوهم تقوهم بذلك نارا ونسمى لديك من قام لا شيء حوالي فعملنا شجاجة القابوس وذكرك النسيب القوانية الضيطة الجيبون القوانة لا دادي يوعى سيبان يشين يتفوهم بذلك أن يبقى ابن ìgbà táwọn bẹ̀rẹ̀ sí ní ṣe tẹ̀síkẹ́rẹ̀ ayẹ̀ wọ́n ní ọkọ̀lẹ̀ kan wá bá ẹ̀rí ìlọ ní ọmọ ọ̀rẹ́ olóògbọ́ lórí ayẹ̀ ìgẹ̀gẹ̀ ipe ọlọ́mọba yẹn fún ẹkùnsẹ́kùn wa ẹ̀rí kùnmí náà ájì wá ní ọmọ ọmọ ọ̀rẹ́ fún ìtumọ̀ rẹ̀ olóòlẹ̀ àti ìbúhùn wà ẹ̀lẹ́mọ̀ọ̀hùn ẹni pé ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹni kọ́ wọn ní ìmọ̀ ọwọ́ ni àlè olóńgbọ́lá tọ́dọ̀ àlè ìbò àdìsọ́ ṣá nínú àwọn ọmọ tí ìlú àgbà mi olóńgbọ́n tó gbọ́ ìkùnà ayà yìí níjọ́ mi lọ́dọ̀ ìlú àgbà mi. فقلت بالبؤر تكون وأهليكم نارا وني عني ابن عباس اعملوا بطاعة الله واتقوا معافي الله وامروا أهلكم بالذكر ينجيكم الله من النار طبعا غني يكون آية اللي في أنا شيطان في الشيء الجوال بالتمام الشيطان بكرة أنا قوارا ليلة شبيه ذكري كما نسي يرون ينجيكم الله من النار الله ربا يرلعن níbi ìyá náà ọlọ́run ẹgbẹ́ ọ̀rọ̀ àwọn sàhábà náà ní amúwá nípa tó bí wọ́n ṣe tú àyà sí àrùkà yìí gẹ́gẹ́ bó ṣe wà nínú ọ̀rọ̀ àwọn àfà títí tí ọba tó kọ̀ hàn ọ̀nà tó dáa jù ní kí o fi ọ̀rọ̀ àlẹ́lì tù kí o fi ọ̀rọ̀ hàn tù kí o fi ọ̀rọ̀ àwọn sàhábà kí o fi kí o fi tù. àmọ́ kọ́kọ́ jẹ́ pé wọn lọ́nà mú ọpọlọ sára lọ́nà wa lọ́nà tó kọ̀ lọ́nà tó lọ́nà tó ní kí o fi ṣàlùfẹ́. أو بكر الصديق رضي الله عنه قلت بمن فسر القرآن برأيه فقد عز الله قل يا من فعلا من فسر القرآن برأيه أخطأ ولو أصاب أنت في القرآن بالعكاية ترى تقول لك في العكاية وأنت القرآن أخطأ أن يشي مستيكس kọ́dà wà lẹ́wọ́ àfọ́ọ́bà kọ́dà tó wá sí pé tó tú yẹ ó lè ṣe déédé ètí ń bẹ nínú ìtọ́sọ̀ àlùtọ̀ àbẹ́gbà tó ń tú ètí pé lọ́lẹ̀ ń sọ pé bó làyà lẹ́nu ṣe tó tẹ̀lé ọ̀lọ́dẹ wà nílẹ̀ bẹ́ẹ̀ ọ̀lọ́dẹ wà nílẹ̀ bó lákòjọ pé wà lọ àrùn sórí ọ̀bẹ tí wà lọ àwọn sórí ìrọ̀lẹ́ ayé náà ti so bí kan bá mú nínú àwọn nǹkan yẹn tó ṣe ìdí rẹ̀ o sì rọrùn náà ọ̀rọ̀ jù torí pé kí ni o ò lè sọ pé ànábì lọ sọ pé ìtumọ̀ wàlàán sáko bá ti sọ pé ànábì lọ ní ìtumọ̀ wàlàán ọ̀rọ̀ àìsàn àbí sọ̀hábà ló ní ìtumọ̀ àlàáyé ìyọ̀rá ìsìn tó bẹ́ẹ̀ ni ìṣòro ló ti gbọdọ̀ mọ̀ ṣogbó ti tú. Al-Qur'an. tó bá kan náà nínú àwọn ọ̀nà tí ẹ lọ nígbà tó Al-Qur'an yóò sì jẹ́ pé ó ń ṣe déédéé òun ni kí o tó wò pé àwọn tó ń jẹ ọmọ kí wọ àwọn sàhábà yìí wọ́n fẹ́ jẹ ọmọ kí wọ́n kí bá wọn wọ́n ti tu bẹ́ẹ̀ láti máa rí àwọn ìjà ìrìnlẹ̀ ọ̀kadà ẹ̀kọ́lẹ́nà tó jẹ́ àwọn àgbà nínú àwọn àfọ̀wọ́lé ṣàkíyèrè rẹ̀ nípa òkúkílẹ̀ yìí náà tó gbọ́ lọ́sọ̀dọ̀ àwọn tó jẹ́ àwọn tó jẹ́ àwọn àdàbà àwọn tàbí ẹ̀rọ. mujahid inú àwọn àtẹ̀kọ̀tàdà náà tó jẹ́ àwọn àgbà onítọ̀síìrì ìgbà táwọn tú àyà yìí wọ́n rí létí àyà yẹn lọ pé bàtọ́lọ́ ní kú àǹfọ̀sọ̀kùn وأهليكم نارا ipe ẹ̀ṣọ́ ara yín ẹ̀ṣọ́ àwọn mẹ̀lẹ́bí yín ẹ̀ṣọ́ wọn níbi iná ọlọ́run ẹ̀mẹ́jì fún wọn wọ̀ náà. mujahid wa ni òun lè bẹ̀rẹ̀ rẹ mọ́ ọ̀rọ̀ tí a fẹ́ sọ lọ́wọ́ tó lẹ́nu sọ sálẹ́bí ni má nàṣìlà wàlà má nàṣìlà wàlì lónú wàlà lẹ́nu àfùdọ́lù ní àdàbí hasanì tí kò sí في tí èèyàn fẹ́ fún ọmọ tí bàbá fẹ́ fún ọmọ kò sí ẹ̀bùn tí bàbá fẹ́ fún ọmọ rẹ̀ tí ẹ̀bùn yẹn ti dáa tó pé ọkọ mi ní ẹ̀kọ́ ẹ̀kọ́ tó dáa èyí tí ẹ̀kọ́ ẹ̀sìn. tòbákan náà mo jáde ní pé àyà yìí ó tún máa múrú àbẹ̀dá akọ́ndé sọ̀lá sí ìsàlọ̀ yìí. Ibi ẹ̀fọ́ àwọn ọ̀rọ̀ yìí láṣẹ láti dọmọdé méje ẹ máa kí wọn kálọ̀ máa kí wọn. واضربوه عليها بعشر انه كما تجوزنا وعطوا تماكير بقنا وفرق او فرق بينهم nínú bàbá ọ̀jẹ̀ ipe ẹwà ya ẹlọ ẹ̀yà wọn níbi ibùsùn wọn ẹ̀yẹ mẹ́lẹ̀ kí ọkùnrin àtọ́kùnrin kọ́ máa sọ papọ̀ àbí ọkùnrin àtọ́kùnrin kọ́ máa gbóra pẹ̀lú aṣọ ìwúra kan náà ẹ̀rọ ní kókàlùkù wọn wà ní ọ̀pọ̀pọ̀ tiẹ̀. torí èyí tí mo jẹ́ àti kọ̀dáadáa. عليه ورحمة الله أن إنسان ريكوي لك بآية من إليه آه مجاهد بكنا إنه تفسير ابن كثير بقول شلعي قو أنفسكم وأهليكم قل اتقوا الله ووصوا أهليكم بتقوى الله ní ìtumọ̀ rẹ̀ ni pé ẹ bẹ̀rù ọlọ́run bákan náà ẹ máa wá sí ìbẹ̀rù ọlọ́run yìí ẹ máa kọrin rẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn náà létí pẹ̀lú gbogbo ìgbà ni ẹ máa tẹ̀ ẹ́ létí pé ẹ bẹ̀rù ọlọ́run o nǹkan tó ti ń jẹ́ àlàyé ìbẹ̀rù ọlọ́run pé ojú kò yé àwọn ọmọ rẹ̀ yẹn. Kọ̀tádà ó ní ìtumọ̀ ayà yìí pé تأمرهم بتوحيد الله وبالأمر معصية الله وأن تقوم عليهم بأمر الله وتأمرهم به وتساعدهم عليه وأما قولنا شدادا وما قيل يسمع أتوى ما ولو للعبرون ونفسي انتهت وما رارون وما واشفونا لقد جوي ọ̀fẹ́ ní káwọn ọmọ tí wọ́n lọ lé kí ó ṣe pé èyí ò ní ṣe alákùnrin máa ní ọkọ̀ fún wọn pé ẹ lọ lè ṣe dáadáa tó wá pọ̀ níta ẹ̀dá àlè kó ràn wọ́n lọ́wọ́ ìrànlọ́wọ́ yẹn ni pé irú tó mọ́ wa ń ṣe fún wọn tó bá lọ lé ìwé tẹ́lẹ̀ wọn fi máa ń múlẹ̀ ìwé wọn máa ṣe fáwọn ọmọ yẹn náà ṣe fáwọn ọ̀gá ló fi máa béèrè pé màá lọ lé kéwù àwọn pàṣẹ bọ́ lọ́dẹ̀ rẹ ó fún ní fífi náírà ṣe ẹ gbóúnjẹ fún ẹ tó fún ní tíì ẹni gbogbo nǹkan sẹ́lẹ̀ kò fún ti tíì ẹ tó bí ibi fún àwọn bá fẹ́ lọ́dẹ̀ kéwù ọ wà lọ́rọ̀ ìjùmọ̀ lásán ọmọ ọ̀rọ̀ ìjùmọ̀ tó kò sí ọmọ yẹn mọ̀ wà lọ́sàn-án ìgbà tó bá ti fẹ́ lọ tó bá fẹ́ lọ lé ìyá rẹ̀ lọ́mọ yá bá ti di wíkẹ̀ ìlú rẹ̀ wọ́n dùn ó sì mọ̀ nǹkan tó wọ́n gba níjọ sunday tó mọ̀ tó wọ́n rí níjọ monday. sàmá lè kéwú náà the same thing irú mọ́ kó fún jù bẹ́ẹ̀ lọ kí tó bá ti lọ lè kéwú ń fọ ní kaba yìí. tó ìyẹn ara ọmọ yẹn lọ́wọ́ lérí orin nìyẹn. bẹ́ẹ̀ ni wọ́n ní gbogbo dáadáa tí wọ́n bá fẹ́ sọ fáwọn èèyàn wọ́n bá yàwó yẹn wọ́n fẹ́ bá aláṣẹ dáadáa lọ́wọ́ tí dáadáa yóò fi rọrùn ntí àwọn sálàfù wa sọ̀rọ̀ yẹn. wọ́n ní wọ́n yí dá ọ̀rọ̀ ẹ̀yìntàlélá ìmọ̀ àti ẹ̀sẹ̀rì kọ́ra ẹ̀sùnhùn àjàrà àwọn kọ̀ọ̀dá ẹ̀sẹ̀hùn àjàrà wọ́n zẹ̀kẹ́sẹ̀hùn àjàrà tó bá yẹ wọ́n tó máa ń ṣe nǹkan tí ò dáa kẹ́tùmọ́ ọgbọ́dọ̀ títí wọ́n lé tójú rẹ̀ pọ́n tòlólé wọ́n ní jẹ́ pé èèyàn ń yọ wọ́n kò níbi iná nìyẹn ẹlòmíì ògbẹ́gbẹ́ ló máa ń rìn lọ́wọ́ lórí aburú ẹni pé tí mo sọ lẹ́sẹ̀ pé ìnáwó rìn lọ́wọ́ lórí dáadáa ìyẹn ní í ṣe pẹ̀lú bí wọ́n yá òfin ìyẹn ló gbà ní ọ̀rọ̀ lásán lẹ́nu yóò bẹ̀rẹ̀ rìn lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ ìyẹn ló wọ̀ ní í ṣe kí nìkan ẹ̀rẹ̀ àṣẹ ṣe ìtàkùnjọ ọ̀rọ̀ ṣe lójú rẹ̀ à kí ẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ yìí kí ṣe wọ́n lọ́mọ tó wá dé wọ́lọ́mọ tó dé wọ́lọ́mọ tó ń tọ́gbọ́ àhà yé ti lọ́mọ. Súlá ni ọ̀tá ẹ̀dá ló ti ní pé tàmúrù ó lè yí wọ́n ti ta àìlò ó àlè. Ó tún ràn lọ́wọ́ fún gbogbo ọ̀nà kékeré ní obìnrin láti ṣe èyí ó ṣe lò. Tọ̀ léyìí, òun ni ọ̀nà tí ó lọ sí yíyọ àwọn èèyàn kó níbi aburú tí wọ́n bá ń ṣe. tó máa ń ṣàbúrú rẹ ọ̀gbọ̀n ìdákẹ́ tó máa ń ṣe dáadáa ó tún lè kọ́ oṣù wọn pé áàpù ṣe wọn ìgbè tí a kéèyàn máa ṣe lè. nínú àwọn àfà wọn kó dá sẹ́lẹ̀sẹ́lẹ̀ ayẹyẹ bàhák àti mùkọ́tìlì àlejò náà wọ́n ṣe tó lọ. wọ́n ní àhàkùn mùsùlùmí wọ́n ní inú ẹ̀tọ́ mùsùlùmí ẹni bẹ̀rẹ̀ nínú ayẹyẹ. أن يعلم أن يعلم أهله من قرابته وإمائه وعبيده ما فرض الله عليهم وما نهاهم الله عنه يعني في إنه جزء مسلمي sí ara ilé rẹ̀ sí mọ̀lẹ́bí rẹ̀ sí ìmá tí ìbá lẹ́rú lóbìnrin àbọ́kùnrin ìwà lẹ́rú yẹn ní ẹni tó ń di ọmọ ọ̀dọ̀ yẹn àbọ̀mọṣẹ́ yẹn lápẹ́jú yìí ọgbọ́dọ̀ mọ kọ́ wọn ní máa fárọ́gbà lọ́wọ́ àwọn àìlèyìn ìtọ́tọ́lọ̀ ń ṣe lọ́wọ́ ẹ̀yà fún wa ọgbọ́dọ̀ máa ṣàlàyé rẹ̀ fún wa bákan náà wà bẹ́ẹ̀ lẹ́ àwọn ọmọ ọ̀hún àì nǹkan tó wọn bá ní káwọn ṣe yẹ gbọ́dọ̀ máa ọ̀fọ̀ bí apáṣẹ yìí má kọjá wọn ò fẹ́ àwọn nǹkan tó ń ṣe yìí ṣẹlẹ̀ tó bá tó ṣe tán láti lé nǹkan tí ń jẹ́ iná kankan wọn lọ́lẹ̀ abẹ́ tó máa ń ju àwọn yẹn kalẹ̀ tí wọ́n bá lọ wọ́n bá lọ tó túmọ̀ sí pé ẹni yẹn wọ́n fi káwọn yẹn wọ́n wọlé lẹ̀ ṣùgbọ́n ìfọ́nmájú òun náà ni pé tí ọmọ èèyàn náà tó bá wọlé èèyàn ni pé tí ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ yìí tí ọ̀rọ̀ yìí da ọ̀rọ̀ yìí ọ̀dà tó ń bá wà nìyẹn náà bóyá àwọn ọmọ rẹ̀ ni àbí ìyàwó rẹ̀ ni ó súnmọ́ pẹ́ di lọ́wọ́ kan tó bá tẹ̀lé ìgbà ìgbà ìyá rẹ̀ inú wọn ti kó yé pé a ah, ò ṣàlàyé ò àbí wọn bẹ gán pa wàhálà yìí fún wa òun ní pé ndó náà ṣe ló sì jẹ́ àkóbá fún òní gírì lọ́dọ̀ ọlọ́wọ́ ọba tó mùsùlùmí agbọ̀dọ̀ lẹ́nu pé.

ṣẹ̀gbẹ́lẹ̀ ayé àwọn ibi igi kóná àwọn tọ́lọ́wọ́n lọ bí kó iná yẹn jọ yẹn àwọn ọmọ ẹ̀lẹ́ yẹn ni wọ́n lè ṣe ìjà àti òkúta ṣẹ̀rọ̀ nínú ìta gbọ́dọ̀ mọ̀ ní pété àbáwọn sọ̀rọ̀ jọ́gbìn ìdí àti ìyá náà bóyá ọ̀rọ̀ ìlú náà kọ́ ni ọ̀rọ̀ àìjẹ́ gbogbo tí ń ṣẹlẹ̀ nílẹ̀ kò jọ ìṣẹ̀lẹ̀ ayé yìí àìjẹ́ náà kò jọ ìṣẹ̀lẹ̀ ayé yìí bákan náà iná kọ̀ǹjọ iná ayé kọ̀ǹjọ ìṣẹ̀lẹ̀ ayé mi bẹ́ẹ̀ bá ń fojú wo pé iná ọ̀pọ̀jà bẹ́ẹ̀ ọlọ́run bá ó sì ti kárí àpèjúwe ní èdè díẹ̀ ṣàlàyé rẹ̀ fún ọmọ àlùfáà so ayà yìí gbàtí ìdíwọ̀ kó lọ àlùfáà sọ wọlé ṣìjà ara. وشي جرى الله طلع إنكم وما تعبدون من دون الله خطب جهنم ẹ̀yin ẹ̀yin èèyàn yìí ẹ̀yin kìfìrí àti nǹkan tẹ́ ń sìn àwọn òkè òkúta tẹ́ ń sìn nìjú ìlà tí a tọ̀tọ̀ àwọn gẹ́gẹ́ ni wọ́n jẹ́ igi jahannam àwọn yóò jẹ iye kó lára jahannam kọ́lá ẹ̀sìn mọ̀kọ́yìn àti lòjáàni wọ́n ní pé òkúta kọ́lá wọn bá ń wúlẹ̀ ọ̀run wọ́n ní ìyá wọn fún ní kìbìrì wọ́n ní òkúta akẹ́rẹ́ tó jẹ́ ti kìbìrì òkúta tí a máa ń pè ní bí rẹ́sítọ̀pọ̀ rẹ́sítọ̀pọ̀ ìtàsọ́fọ̀ bùtá lábábá ní kìbúrúkú ashman lọ́pẹ́ ní red sọ́fọ̀ tó wọ́n á ní òkúta yẹn òkúta sọ́fọ̀ nìkan pẹ̀lú àyàtà kàlẹ́ pé ẹ̀ ń tò wọ́n náà ta ìdúró mi yóò lè la ṣàtọ́bù jẹ̀rẹ̀ ló túmọ̀ sí pé inú àwọn òkúta tí wọ́n tó fi kó lẹ́nu ìjọ yẹn òkúta tí wọ́n bá ń ṣe nọ́mbà káwọn èèyàn bá ń sìn wọ́n ń sìn wọ́n wọ́n ń wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú ọlọ́pàá lórí àgbègbè ibẹ̀ náà fúnra lọ́dọ̀ wa nílẹ̀ ìbáyà náà àwọn òkè tábẹ́lẹ́ pé ó kì í tọ́lọ iṣẹ́ bọ́ọ̀lẹ̀ rẹ̀ irú àwọn òkè yẹn lọ́wọ́ bá ń gbé ṣàtọ̀bù jọ̀hánà àwọn ẹgbẹ́ mi jẹ́ ìkóná jọ̀hánà rẹ̀ ẹni ká wáyà kọ̀ọ̀kan kárí bíi. إلا بشر الله قراته بقى لا أن يعني يتيو ولا بلو وجوش الله أبارك قال له آية القرآن بشر ليو إنها ترمي بشلل كالقصر كأنه جمالات صفر في عيني èyàn lè pe iná kìí ṣe iná ọlọ́run kìí ṣe lẹ́gbẹ́ kìí ṣe kékeré o kò sí fojú wíníà kò sí fi lẹ́kàkàn wí. ọlọ́run ní iná yẹn tẹ́rù mi ní máa ń ta bìṣára rẹ̀ àwọn ẹ̀ta wàrà ojú ń jẹ́ ẹ̀ta wàrà ní tuntun máa ń yọ níbi náà máa ń fẹ́ náà pàpàpàpàpàpà tí mo ti pàpàpàpàpà tí mo ti jáde lọ́ta rẹ̀ ṣára rẹ̀ ẹ̀ta wàrà náà làwọn ń pè é lọ́wọ́ yìí tẹ̀wé kílẹ̀ tó gbélé ẹ̀ka náà ẹ̀hẹ́n tó àwọn tó àwọn tó di wàrà tó ẹ̀ka wàrà tó máa ń sábà yóò fi pàrọ̀ pàrọ̀ tó ẹ̀ka wàrà nípa tó kò sí ti wàrà táyì jẹ o tó o ní pé kí ni ẹ̀ka wàrà náà yẹ kí máa ń ta kí máa ń ta tọ́lọ́ ní ti jẹ́ àná iná ìdí ta níbẹ̀ bìsáàrin àwọn ẹ̀ka wàrà yẹn kẹlẹ́kọ́sìrì ó tó odidi pẹ̀tẹ́ẹ̀tì lálátà lọ́dọ̀ wọn ta ẹ̀ta ní ọ̀nà tí nọ́bà tí ẹ̀ta tí nọ́bà tamú yẹn kọ́lá ẹ̀mí kẹlẹ̀ tamú yẹn lára tí ò lè tí ò lè jó yẹn ní ọ̀ tamú yẹn láṣọ kọ́lá kò lè jó aṣọ ní ó ti ta yóò ju aṣọ yẹn bí ẹ̀ka tó lẹ́yìn tó ju aṣọ yẹn so irú tí ó ta jáde lára mẹ́gẹ̀gẹ́ ní ọjà hàn أني أتاورا أي أتوك القف إذا كنت بي إذن تفرق ولك أنه جمالة صف يوى ها بيرا قمنا تقعد سو أتوما تبين أولي أتاورا نشي ملاقا أتو جديد وبتاسك أولي أبسكي كان لن أتاورا نو باو لنا tó bákan náà àwọn ohun ìṣe ìdíyẹn ti mọ ìyá ara yìí náà ní ìpè wọn náà rọ alẹ́bí ní ọlọ́run ọba àjọyọ̀ yóò tún ara àwọn tí ó wọ̀ náà yóò tún ara wọn dá bẹ́ẹ̀ náà ni yóò tún àwọn tí wọ́n wọ ìdẹ́sẹ̀ fún ọkùnrin tó wà pẹ̀lú wọn yóò tún ara yìí náà dá náà lẹ́yìn sọ pé ìròyìn gbé arúgbó ara wọ àlùjẹ́ náà èèyàn wà ní ọ̀dọ́ ọ̀dọ́ ni gbogbo tí wọ́n wà jẹ́ lọ́sùn wà jẹ́ náà. sọ́nà níjọ́ kata lẹ́nu ń ṣe àwọn àgbẹ̀lú arábìnrin náà sọ ìyá àgbàlagbà ni ìyá ẹ̀ ti darúgbó alẹ́bí wa rí alẹ́bí wa gba sọ̀rọ̀ alẹ́bí wa rí àkẹ́rọ̀ fárúgbó ni wà jẹ́ náà. ìyá bá bú jẹ́ fún alẹ́bí wa ní tó wọ́n yẹ ọ̀ sì ní bí awúwú ara wọn bí ọlọ́wọ́ ti fún àwọn ọmọ ẹgbẹ́ dá kó fi lé pé ìyàwó fẹ́ jẹ wọ́n yẹn kó fi lè ṣe ìdí wọn. wípé ọmọ èèyàn ọlọ́wọ́ dà tó pé eyín rẹ̀ lásán gan eyín rẹ̀ eyín rẹ̀ èrìgì rẹ̀ yóò kúrò àkómi kọ̀ọ̀kan ní èrìgì ọmọ náà. tó kódà ìgbà tí wọ́n kọ́ ka àyè ìgbò rẹ̀ ló ń dà ẹ̀yọ́ òfin ìyọ́fẹ́ máa ń gbé kú fún ní kí yóò ṣe rí náà o ṣẹwárí lọ́kàn bí nǹkan ti ń wo bí a fíìmù àbí kí bí a lórí fóònù náà ni wá ẹ bí ó di ẹnìkan ó ní ọ̀rọ̀ àfọwọ́ pé ẹ̀dẹ́ ìyàkà lọ ọ̀rọ̀ bí ọmọ ìyàkà lọ tó èèyàn náà ti lóṣù jù náà ti tẹ́lẹ̀ òun náà tó ń tó ó ṣe kíni òun náà ti lé láàrin ìlú àwọn èèyàn báyìí á ní pé òun náà ká ẹni náà ká òun ọmọ òun jù àmọ́ ẹni òun ó sì fi fọ kékeré bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọdún mú yọ̀rá nílẹ̀ lẹ́ra ẹ̀ ṣùgbọ́n ìgbà pé kíní yẹn ó rọrùn lóòótọ́ ìjọba ọba ó lè dá àmì ìbéèyàn tó ṣe pé eyín rẹ̀ èrìgì rẹ̀ ló jùlọ àkọlẹ̀ rẹ̀ bó wàá látàrí rẹ̀ ó ṣe rí bó lápá rẹ̀ ó ṣe rí bó lẹ́sẹ̀ rẹ̀ ó ti rí torí kí náà yọba lè rí bí rí nǹkan tí ó jẹ dáadáa ìkọ́ kọ́mọ́sá làwọn ẹ̀rẹ̀ tó iná ọlọ́mọba lórí rẹ̀ pé kí awọ kan bá ti ń jó nǹkan ó sì tó máa pààrọ̀ padà ìkọ́ kọ́mọ́sá ọlọ́mọ náà tó ìlera lọ́la tó ṣe pé èyí ó sì gbàgbé pé ẹ̀ka yìí amẹ́ríkà ọmọ ọ̀rẹ́ sọ́nà àdéhùn mẹ́nu mùsùlùmí mẹ́nu àṣẹ alẹ́sí sábà ju omi ìyẹn nínú iná ní ìṣẹ́jú kan tọ́wọ́ tọ́wọ́ ni o jáde padà tọ́wọ́ bí ibi tí o gbádùn rí pé tó o gbádùn rí láyé rẹ̀ wọ́n ní ẹnìyẹn wá ní o káṣíkò ń lọ gbádùn jù ní gbogbo ayé ìfẹ́ tó ṣe pé òun ló gbádùn jù àmọ́ ọwá jẹ́ kékeré àbí ó jẹ́ mùsùlùmí tó ìpọ́rọ̀ rẹ̀ padà kẹ́kọ̀ọ́ sí ìyá ọlọ́run ọba òun ló wá gbádùn ní gbogbo ayé ọwá mú síná níṣẹ́jú kan ọwá yọ kú òṣèlú kan tàbí bí níbi táàkì ní ìpínlẹ̀ ń pè ní ìṣẹ́jú mú kú mẹ́bàá yìí alẹ́gbẹ̀ẹ́ tó bá di kí o gbádùn rí láti rẹ̀ ló sì gbà nínú ọ̀rọ̀ gbádùn kò ní ọ̀rọ̀ tí kò gbádùn rẹ̀ láti rí tó bẹ́ẹ̀ náà ni ẹni tó bá wọ náà alẹ́gbẹ̀ẹ́ ni ẹni tó ṣe pé ẹni tó ṣe pé òun ni oorun aṣáájúmọ́ náà ti bẹ̀rẹ̀ àyè òun ni àdánwò rẹ̀ lè ló jìyà jù kẹ́nìkan ló bú ọ̀jù láyé tó jìyà jù láyé wọn ni lágbájá dà wọn wá jẹun rèé ọ̀rọ̀ rẹ̀ kàn ló bí àlùjẹ́ náà ọ̀rọ̀ wọn tó bá lo ìṣẹ́jú kan tó bá wá dílẹ̀ pé ojú òbí ayé nínú ọ̀rọ̀ bíi ìrántí ìrìnjẹ́ kí ń jẹ́ nira kí ń jẹ́ ìyá ìrírí. sínú ni alẹ́ sọ̀rọ̀ sọ́nà tó ní pé sílẹ̀ àtúnwọ̀ ìgbàlejò sílẹ̀ àtúnwọ̀ ìgbàlejò sílẹ̀ àtúnwọ̀ ìgbàlejò. alẹ́ bí ní ọjà tọ́lọ́wọ́ wá lẹ́ta fún wa ọwọ́ ọjà tọ́lọ́wọ́ fẹ́ sára lọ́wọ́ ọwọ́. أنا الولي إن سلاح الله الجنة في قوة الله دين صفرية الجنة ليو قولا قولا فاكتين مبوانا نظر بسوى إلى مغفرة الدنيا ilé ní pé kójú pé mi ní wàá kọ̀rọ̀ síbi tó ń jẹ́ ìyàwó ọ̀gá yìí. tọ́lọ́ ọba ní àwọn mọ̀lẹ́kà tí wọ́n ń sọ ilé ìgbélé àrùn ṣìdá wọ́n lè gan wọ́n ní agbára gan wọ́n ní agbára. kódà ọlọ́ọba olóòlùwà tó ń fún ìṣòro kalẹ̀ lóde òní wọ́n ń sọ iná iná yóò lọ́dọ̀ sí wọn ẹni tọ́nà tẹ́kọ̀ jú náà ní lọ́jọ́ ọmọ rẹ̀ jó kódà wọ́n tún máa báwọn ènìyàn sọ̀rọ̀ nínú náà yẹn di àá ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ fún ọkùnrin mọ́lù kí kúlù lọ́nà ó ti yẹ sí ẹ̀fọ́ òjò ta aláhùn sọ̀dọ̀dọ̀ tó ha gbogbo ẹ̀ sábà jù sínú náà gbọ́n wa wà ní gúrúùpù ta aláhùn sọ̀dọ̀dọ̀ tó ha ọmọ láìka tí ó sọ́nà yẹn wọ́n á bí wọn bí àá alẹ́ fi ṣẹ́ẹ̀rí àwọn olùkìlọ̀ ni ṣẹ́ẹ̀bọ́ wà sí ni ẹ̀ẹ̀rí àwọn ayẹ̀ ni ẹ̀ẹ̀rí àwọn tó ṣe wà síbó yín ni ọ̀rọ̀ ti jẹ́wọ́ yàkọ́ọ́lù kọjá ẹ̀rẹ́nà rírun ọ̀kẹ́tẹ́bùnà kúnná máa ní sọ̀rọ̀ oníṣẹ́ ti a ó lè ara rí o kọ́lá àgbọ́tàwé ẹ̀rọ ṣe wà sí àgbẹ̀gbani àwọn ọmọ ọ̀rọ̀ ẹ̀rọ rẹ̀ tó ibi ìdèrè ti pé àtàwọn mẹláìkà yìí àwọn tí wọn tó lọ fọ lọ níbẹ̀ nínú ọlọ́wọ́ ní ìwọ̀n èyí ṣe mẹláìkà bẹ́ẹ̀ nìkan ní ẹ̀fọ́ ọmọ wọn lọ́wọ́ òun bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ní ojú nípa àwọn mẹláìkà yẹn lẹ́nu iṣẹ́ náà tí gbàdúrà tẹ̀sí pé ìyọ́ bọ̀ àwọn kìnìyẹn ìyọ́ gbàgbọ́ pé àlùkùránà ah, ló kú wa àmọ́ wọ́n lè fẹ́ràn ọ̀rọ̀ àkùnà káyọ̀ pé à ah, ṣe iná mọ̀ ẹ̀jù iná sọ́mọ̀ ló yóò tu sí wáyé ah, àwọn kan ń jí àmọ́ àwọn mẹ̀lá tó bá wọn bá wọn sọ̀rọ̀ bóòlù ṣe rọrùn mo àpò ìwọ́rọ̀ ọ̀dàlà torí èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ láyé ìgbẹ́lẹ̀ ìsàlàyé sọ̀rọ̀ níwà ìfọ́nà tí ní kí ní ọ̀fẹ́ wá dípò wá rọrùn fún mi láti ṣàlàyé kò ní pé àbẹ̀mọ̀ tó fẹ́ àwọn ọmọ ìṣe dáhà nìyẹn tó ìgbà tí wọn bọ́ọ̀lù wa ń bọ̀ ọ̀kan nínú àwọn tọ́jú àwọn ilé ìgbìyàn wọ́n ń sọ fún mi pé ó wá tẹ́ẹ̀tì láti rí fóònù kálukú tẹ́ẹ̀tì mi ìgbà tó tẹ́ẹ̀tì mo wá pé ìgbésẹ̀ bá ti dùn sọ́wọ́n jẹ́ jẹ́ tó ó sàwọn àlàyé kẹ̀kẹ́ fóònù nígbà tó lé kàkẹ́ náà wọ́n wò pé bá a sọ̀rọ̀ ìwà òwe rẹ̀ tí wọ́n ti pé fídíò kọ̀ níbi àtẹ̀lẹ́ ṣe léṣe ẹ̀mí ìmọ̀ rí títì òun ò máa rí mi lórí fídíò kọ̀ lóyè náà tó pé mọ̀ ń ṣàlàyé pẹ̀lú pé àdínkù ní orí mi àwọn yóò rí mi èmi náà ò ní rí àwọn ọmọ rí ló ń ṣe ìdílé báwọn ẹlẹ́wọ̀n sì ni ó sì wà ní ẹ̀wọ̀n ní ti ń jí àwọn ẹ̀wọ̀n lọ́wọ́ tó wọ́n lè la ìlọsẹ́lú ọlọ́run bá kọjá bẹ́ẹ̀. tó náà ní pé tí ọlọ́run bá láwọn màláíkà wọn mọ bá wọn sọ̀rọ̀ àbí àwọn ọmọ àdìjẹ́ mẹ́gan wọ́n tún máa bá àwọn ọmọ náà sọ̀rọ̀ ẹ̀rí máa sọ̀rọ̀ ní olùkúra bẹ́ẹ̀ tó bóyá tútùlá bóyá ìbọn fúlàjú kankan tó ní kọ́lá kálá lé kàrí yìí náà ẹ̀bá wo ìṣúra rẹ̀ ó ní ìlà òkànnà lè kọ̀rí inú ọ ní pípé mo ní ẹlẹ́gbẹ́ ẹnìkan tó ń jẹ́ akẹgbẹ́ mi tí o pé nílé ayé àjọjẹ́ ọ̀rẹ́ kódà ọ̀fẹ́ kó bá mi tán so ọlọ́run máa ń sọ pé àwọn màjẹ́n náà ń sì máa bá ọmọ ẹgbẹ́ ah ọlọ́run ò jẹ́ lọ́nà ìdí gbọ́ nǹkan tí tó ń sọ fún mi tó ń fà ní níbi àbúrò òun ti wà nínú náà ọmọ àlìjẹ́nà ti wà nínú àlìjẹ́nà tó òun náà ti pé mùsùlùmí èèyàn gbọdọ̀ bẹ̀rù náà àmọ́ ẹ gbọdọ̀ bẹ̀rù rẹ̀ ẹ gbọdọ̀ máa sá fún gbogbo nǹkan tẹ́ bá ti gbọ́ pé ọmọ ní eléyìí yóò fọ́ sábà di iná fún yàrá tó ti wọ́n kú lẹ́yìn wọ́n ní àríhà mẹ̀lẹ́kẹ́kọ̀ọ́ ṣìdáàdù ìmára àkùrẹ́yà ọ̀làbàrà láyà àtúnú lọ́ha àmọ́ àmàlẹ́kà yìí tọ́lọ̀ bá ní kí wọ́n ṣe fún ẹ̀ ní ìyapa rẹ̀ àwọn ọ̀làbí ọlọ́wọ̀ fún ẹ ní agbára rẹ̀ bí kálí tọ́lọ̀ ní ká ṣe kálí àwọn ṣèlè kọ́dà yẹ fún àìlú náà yóò rọrùn tọ́lọ̀ bá ní kí wọ́n ṣe náà ìrọ̀rùn ṣe látàrí ilé ìyàwó àfà tó wò pé kí ni àwọn ọ̀nà tí mùsùlùmí ó fi lè bọ́ níbi iná kí àwọn nǹkan sí pé a àyíká lẹ́yìn ló pé tí mo ń lè fi lè iná rè àbí a ìtẹ́jú mo ń lè yàn lọ lọ́rùn rè. àkọ́kọ́ tí ó máa ń jẹ́ kí èèyàn ó náà. pé pé yóò mú yàn sá jìnnà sínú èyí ló sọ́mọ́ nǹkan tó ti pé yóò mú yàn sá jìnnà sí iná ṣùgbọ́n náà bá ní kú àtúntàkùn wọ ẹ̀ẹ́líkùn náà nǹkan tí yóò kọ́kọ́ máa ń sọ àwọn nǹkan tí máa ń sọ̀yà níbi iná àkọ́kọ́ bẹ́ẹ̀ ni àtàwọ̀ṣe kí o ní tàwọ̀ṣe kí o wá ṣàkọ́kọ́ tàwọ̀ṣe yẹn ni pé kí ń jẹ́ ìyẹn ọlọ́run nìkan ṣoṣo. fi rí kẹ́lí yẹn kọ́kọ́ tó ní sàn yìí kó lọ fún gbogbo kẹ́lí jẹ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ọlọ́run ìgbọ́dọ̀ fún ẹlòmíì kí wọ́n ṣe ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run níbi rògbò níyà rẹ̀ níbi àwọn ṣẹlẹ̀ tí wọ́n ṣe ọlọ́run lọ́ba tó ṣe pé ó ṣe àdókòtì bẹ́ẹ̀ dà bí ọgbọ́dọ̀ gbà fi nǹkan mi lè mú arúgbìkì wá fún yàn èèyàn gbọ́dọ̀ gbà pé nǹkan kan lè dí wọ arúgbìkì fún yàn torí kí ẹ̀jẹ̀ ń fi rí pé pé èèyàn gbọ́dọ̀ nígbàgbọ́ nípa pé kíní yóò oògùn owó ni kíní yóò oògùn tajà ni kíní yóò oògùn tọ́lọ̀ tó ṣe ni gbọ́dọ̀ nígbàgbọ́ sí ẹnì kan tó bá nígbàgbọ́ sí lóye tí wọ́n ti jẹ́ kó yí ọmọ tí yẹn bí náà àti mọ̀lẹ́bí yẹn kí ẹ ní kó yé ìwọ ọlọ́run ṣáájú ti fẹ́ dà o òun ló ń fún yẹn o nǹkan kan kò lè di owó fún yẹn tẹ́lẹ̀ bá wà ní ẹmú kíníkà ìlú kọ̀mọ́ kíníkà ìlú kíníkà ìlú owó ọmọ wa ọ̀sẹ̀ kẹrin ọdún wẹ̀ ẹ̀yẹ ọjọ́ ọmọ ẹ̀yà ẹnì kọ́mọ yẹn tó bá dàgbà kódà tó bá fẹ́ bára ẹ̀ níbi pé àwùjọ tó wọ́n ti ń ṣe yahoo yahoo blog kò lè bá wọn débi rẹ̀ torí pé kí ẹ ti tòbí àrẹ pẹ̀lú tàwọ̀ṣì tó lágbára tí gbogbo ẹ tó bá ti lóun fẹ́ wá ọ̀nà lórí kankan tí ó mú owó wá fún ẹnìyàn wọ ọ̀nà lórí mi torí ẹ bẹ ṣí òní ní orúkọ bí àwọn ọmọ ìyẹn bẹ́ẹ̀ náà ni níbi ìṣọ́ ṣé ọlọ́run ní ọgbọ̀n dára lójú ipe ọlọ́run ní ń ṣẹ̀dá. إن كان كان غير شيء بلا إن كان بدو ما شيء إيه يا سكان كمان يا سكان كمان دي يا سوما اللي كل اللي في عبدو ما شيء هو يعني كي يتوافى إنا فيا يوم ومرام نعم ما لي النبي صلى الله عليه وسلم عامر الجبل لك ما من أحد يشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صدقا من قلبه إلا حرم الله على إلا حرمه الله على النار aláàbí kò sí ọmọ ènìyàn tó bá ti gbà ibi ọlọ́run nìkan oṣù ni ó lẹ́tọ̀ọ́ sí káfíìn kò kí ń gbé agbára ọlọ́run fún nǹkan míì kò kí ń gbé iṣẹ́ ọlọ́run tọ́lọ́run máa ń ṣe fún nǹkan míì tójú ẹni yẹn alẹ́bí ní lẹ́ẹ̀lẹ́ náà ó tún gbà pé ọlọ́run àlẹ́bí ọ̀rán ọlọ́run rán àlẹ́bí sọ̀rọ̀ ọ̀sẹ̀lá sí o kó wa kọ́ òun ní ẹ̀sìn olóòlẹ̀ tó wọn wọn tẹ̀lé àlẹ́bí ló lè ní ẹ haramallahu aw haramallahu alana ẹni yẹn ti di èèwọ̀ fún iná náà ní ju ẹ̀rí yẹn ẹni tó kí ẹ ní tawhid kí ẹ ní tawhid kí àkídá yẹn kò sí ẹni tí ọlọ́wọ́ wa tó ń ṣe lọ pẹ̀lú rẹ̀ tí ẹni yẹn ẹni yẹn ti di ìwọ̀ fún iná lẹ́yìn ọmọ ọ̀sán lórí rẹ̀. tó bá kan náà ara ọ̀nà tí èso mo ti ń bọ́ níbi iná nínú ọlọ́run fi jóyà òun náà ni táàkùn ṣá afákàtì rẹ̀ wòye tí o jìnà sí ìmọ̀ ẹ̀yà apá àṣẹ àlẹ́ ìtọ̀lọ́ ọ̀nà kan náà lójú kó yí ọmọ tí ọba bí lójú kó yí ọmọ tó wó n ti ń pè é sí lóhùn yẹn lànà o sọ̀rọ̀ ọmọdé rẹ̀ nígbàgbọ́ sí pé bàbá mi kan láìsí máa ṣe nǹkan tó lè ṣe yìí nù bí kò máa pè é kọ́ni mọ́ láìsí ọlọ́run lọ́ láìsí tòótọ́ òfin ní bí àwọn ọ̀rọ̀ tí òfin ní rí bínú ọlọ́run lẹ́yìn ìfọ̀fọ̀ yìí o kódà nígbà yìí ọkọ ní yọkọ lè fi ìyàwó mi ọmọ lòpé ọkọ ọlọ́kàn láì fi ìgbé máa ti dé ní ìmọ̀ ti fún náà torí ọjọ́ ìjọba ti ní ìyàn sánmi láì rí ìyàwó mi lè yẹ nìkan bùkalẹ̀ ìyàwó mi lè yẹ ìyá bùkalẹ̀ ní ìlú má ìlú má tó ló fẹ́ rẹ̀ náà ni àkọ́kọ́ kó ní ìdájú kó yẹ kéde kọ́ ló fẹ́ sìn fún o فوالله بينهم ومن يشكك الرسول من بعد ما تبين له الحق ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيره قلوا عليكم بن يا قائل عقائد النبي صلى الله عليه وسلم خصوصا لي لا شباب في البدايه ان yẹn kéré كل شيء في ni tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjà ọlọ́run bẹ́ẹ̀ ti kéré yìí yá ọ̀pẹ ìlú èlé ṣe ẹwọ náà ẹwọ tòkòtò tòkòtò wa táwọn rẹ̀ alẹ́bí ní kọ̀ gbọ́dọ̀ dé kókó ẹsẹ̀ rẹ̀ tó bá dé kókó ẹsẹ̀ rẹ̀ fọwọ́ wá ìyà ìyà ìyà ọlọ́run mẹ́lẹ̀ yẹn wà ọ̀rọ̀ pé ìlú jáde tó yà ẹ̀jẹ̀ kí ní kẹ̀kọ́ irú ẹ̀ tó bá ń jìnà sí nǹkan tọ́lọ́ ní kó wọ́n ṣe nǹkan lẹ́bi bá ní ẹ máa ṣeré tó náà tó jìnà sí láti bá ní ṣeré tó ní yapa rẹ̀ ẹni yẹn olùbẹ̀rẹ̀ tó ń sá fún ìyà iná tọ́lọ̀ ọlọ́wọ́ bá bákan náà ara ọ̀dà tí ìyẹn máa fi ń sá fún iná ọlọ́wọ́ bá òun náà ní pé àlùmọ̀ṣá fọ́mọ̀ wọ́n ìmúdá wọn máa ẹ̀ kí ọmọ dúró mọ́ ẹ̀rọ kíkí kí o mọ́ yẹn la kí o mọ́ yẹn la tó anabi sallallahu alayhi wa sallam ó ní حرم الله على النار أن تأكل أثر السجود ìpè ní tí ó bá ń kírun ìpè nìyẹn ti wá ní àmì ìpè orí kanlẹ̀ kò yẹ kó mi kí ẹlòmíì sì níwájú rẹ̀ fún ẹ̀ àwọn wájú rẹ̀ fẹ́lẹ́ pípẹ́ ìtòrí àmì mẹ́ ẹlòmíì kò sì ní àmì tó àmọ́lọ́wọ́ ọba òun gángan dá àmì yẹn lọ sí wọ́n yìí ó forí kalẹ̀ ó forí kalẹ̀ tó fi wá sí pé àpẹẹrẹ yẹn fún wa wà níbi orí ọlọ́run ní ìwọ̀n ló fún iná kó jẹ ìwòrí tó bá ń fi orí kalẹ̀ fọ́lọ́wọ́ ọba. Ṣé àpẹẹrẹ ìrún tí yóò kì í tí ó di pé wà á ní àlè lọ́dọ̀ ọmọ bàbá nípa ìrún tí ó lè tó nà ìrún tí ó lè tó nà ìrún tó kì í láti ẹni tẹ́lẹ̀ ká kí gángan ìrún tó kí yẹn kí lásìkò rẹ̀ ìrún tí yẹn kí gẹ́gẹ́ bá lẹ́yìn ṣe ní àti ìdí pé ìrún ìfẹ́ ẹnu ìdí ìrún wọn bá bàbá bá tó máa ń kí inú tẹ́lẹ̀ lẹ́yìn báyìí tí ẹ bá ní gbogbo bá bàbá wa bá ń kí ìrún ìrún yẹn kò ní àti kí wọ́n padà kúrò ní òkúrú làbẹ́ ti lè fi kúrò bàbá wa ń da wọlé kí ọ̀rọ̀ àlejò ti da wọlé kí ọ̀rọ̀ rẹ̀ láyé rẹ̀ àlejò da wọlé kó kí ọ̀rọ̀ kó da wọlé báyìí kó lọ kí ọ̀rọ̀ bá ti alámìlá alámìlá alámìlá alámìlá àlejò kí ọ̀rọ̀ nígbà wọ́n da wọlé lẹ̀ àlejò tó ń bá wà sọ́nà ó ní gbogbo àlejò ọ̀rọ̀ tó ń kí ọ̀rọ̀ tó wájú gbọ́dọ̀ ń ka ọwọ́ ọ̀tún ìwọ̀n lé نحن نباشر الأنبياء أمرنا أن نعجل فطورنا وأن نؤخر سحورنا وأن نجعل يميننا على شمائلنا في صلاتنا نبقى في الشهوات نبقى نجعل الله كيوم أما في الشهوات اللي يعني tí ó yọ tí ó ní túmọ̀ tí ó láyà níbi iná ọlọ́run òun bákan náà àwọn ọ̀nà tí ìran fi ń sá fún iná ọlọ́wọ́ ọba òun náà ní kí ọmọ dúró náà ìmọ̀ ìgbà rẹ̀ ìmọ̀ ìgbà rẹ̀ pàtàkì jùlọ àwọn tó bá ní ṣe pẹ̀lú lásìkò tí ìran lè fi jihad tí wọ́n ń sẹ́bí rẹ̀ là tí wọ́n lè ju ọ̀nà ọlọ́wọ́ ọba tí wọ́n tó ń sẹ́bí rẹ̀ láì ìdúgbò yá ìrọ̀lọ́sí dáhẹ́wàá ìyẹn ló wà ní ojú ọ̀nà dáhàwà àbí sabilillah ìyẹn wà níbi jihad kankan jihad ti ogun ogun ẹ̀sìn ogun ẹ̀sìn tó ní mọ́jẹ̀mú pé sára rẹ̀ tí gbogbo ẹ̀ tí ó bá sọ̀rọ̀ ogun ẹ̀sìn lásìkò yìí ọgbọ̀dọ̀ máa yán ọgbọ̀dọ̀ máa yán àmàfà tí wàá lajú níbi dáhàwà lọ́kàn máa sọ̀rọ̀ jihad tí ò ní máa yán boko haram jihadi láwọn náà ṣe àwọn aiki jihadi láwọn náà ṣe àwọn alkaida jihadi láwọn náà ṣe àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jihadi náà wọ́n pè jihadi náà wọ́n pè tó jihadi náà pẹ̀lú bí jihadi tó bá ti fún àwọn ẹ̀rí sọ̀rọ̀ wọn pẹ̀lú àwọn tó tó ṣe pé ọ̀tá àti àwọn mùsùlùmí ẹ̀jọ̀ pàdé ara yín kí jihadi tó tó mùsùlùmí lọ ẹ̀mọ́ lọ lè pàtẹ́lẹ̀ sí jihadi tí yẹ kọ́ wọn. So, bákan náà kì í ṣe jáde jáde jáde tẹ̀sílẹ́sì kì í ṣòro torí wọn báyọ̀ jáde ní tẹ̀sílẹ́sì láì yẹn sí jáde tẹ̀sílẹ́sì rọ̀ ẹ̀kọ́ jáde tẹ̀sílẹ́sì kì í ṣe jáde tí ó ń sọ tòbí náà nìyí o tó ìjáde fún ogun ẹ̀sìn ọlọ́mọba alẹ́ sọ̀rọ̀ ọ̀sán ní pé mọ́tò ẹ̀yọ́ wọn fi sẹ́bí wọn tó bá gbọ́ ọ̀rọ̀ ọjọ́ kan péré àlọ́ wà ọlọ́run yìí wọ́n ń jago ẹ̀sìn lọ́ni. Sùúrù àwọn kan báyìí tí n ti ń jẹ́ jihadi òdodo tí wọ́n jẹ́ ọmọ rẹ̀ pé tó bá padà ṣẹlẹ̀ tó yóò fún yẹn ní irú ọ̀rọ̀ ilé ìbá ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò fún yẹn ní kọ́lẹ́jì láti ṣètò fún yẹn náà lọ pé à ah, ọ̀nà tí mo gbé yẹn ṣètò sílẹ̀ lórí yìí. Àlẹ́ ni irú ẹni yẹn bá ẹ̀dá wọn òwò ẹ̀jẹ̀ ẹni náà ní sàbàáyé náà ọlọ́run ó di ẹni rẹ̀ jìnà sí iná yóò jìnà sí iná bí sàbọ̀ iná kọ̀rí ìbọn bí seventy years mọ́mù náà rẹ̀ rí wọn sọ̀rọ̀ lórí kọ̀rí ìbọn níbẹ̀ yẹn ìmáàlá sádà wọ́n lé ọdún kan lórí ilé kọ̀rí. tó bá tẹ̀lé lára ọ̀nà tí ìyàwó ní jìnà sí iná òun náà ní kí wọ́n jìnà sí iná lọ́lẹ́ الركون إلى الظالمين lọ́rọ̀ fara sí àwọn alábòsí ẹgbẹ́ ọba tí ní pálábù ìdíre mọ́gbà láyé ìkìlọ̀ ní pé yóò ṣe fún un àwọn kan jẹ́ pé alábòsí ògbẹ́gbẹ́lẹ̀ yóò mọ̀ sọ́pọ́tì wọn lọ́dún pé nǹkan ṣẹlẹ̀ nínú ẹni ọwọ́ àrí pálábù sílẹ̀ àbí nínú òdùnú ní pálábù sílẹ̀ wọ́n wà pẹ̀lú rẹ̀ wà pẹ̀lú rẹ̀ anábìsọ̀ lọ́hàn قل يا الله عليكم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار Olúwa ni ẹmọ́ lè wà pẹ̀lú àwọn ẹjọ́ sábòjú o. Wọ́n wà pẹ̀lú ẹjọ́ sábòjú o. Bàtà máa ń sàkúrò lọ ọmọ ẹgbẹ́ ìyà ẹgbẹ́ iná yóò padà wà lẹ́pàdà wá wọ̀. Iná padà wá jí oyin. Mo túmọ̀ sí ní kí ti rí ẹgbẹ́ sábòjú kí ẹ bá ti rí kìnìún bóyá ni jẹ́ sí pé wọ́n gan ò lè kìlọ̀ fún un ìlànà kí o kóra kí o bá báyà níbi àbùsí bọ́mọ ìyá rẹ̀ ti àbùsí ṣẹ̀fín gbà bí ọmọ ilé-ìwọ̀n ti sọ fún bàbá àwọn máa ń sọkọ ní bàbá yẹn ló sọkọ sí i àbí bàbá yẹn níbi àwọn kọ́mọ̀jù sí àmọ̀mọ́ àyẹ̀dẹ́sẹ̀ kọ́lá ní orogún ìyálé ìyàwó tí ó sì yọ fún ọ̀nà rẹ̀ ní sábà sí wọ́n tó di ìyá ah, ra ìyá ìyá mi ìyá mi ọmọ ẹ̀jẹ̀ mm, mm. ìyẹ́ dúró sí ẹ̀ lórí ọ̀gbìn dúró sí ẹ̀ lórí ọ̀gbìn ìyá ìṣòro aláìsọ̀rọ̀ ṣe èyí o. àwọn ọmọ yìí ṣe pé yọ àmọ́ kó lóko ah, ọmọ pé á èyí ọ̀pọ̀ tó lè lé yìí. kóra ń gbà mí ẹlòmí ọmọ tàbí òbí ìdílé má kì í má kì í lágbájá máa wò òun sì lóde ní tàbí. òun ní òun dáhùn انتم بعد دانيالون اللي هو عيني عيني فلا ترسلوا ظلموا فتغسقوا النار فلك هو ابو وفاي يعني هذا ذاك عليه سبقنا عرونا في عرونا وسجل في إلا يصنع ديالوه يصنع ديالوه كلهم يكونوا يقولون والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كانت غراما وبعدين أقول لي لي ولا أقول شيء كي هم بيرون يكون بيها ما جنبنا ولا يا ولا يا أقول سوفي نوان يا يا أيا يجي سوفي ما كان وقاي كي إني أمو أمو أمو والي جنة ألون أمو سوى إنا ألون والله إذا ما أنت يلقى من القارون àwọn tí ẹ ń ka síra wa ni ó lè tọ́ ọ̀nà ibi yóò tọ́ ó lè gbìyànjú jẹ́nà wo ọ̀rọ̀ tó ti dáná jẹ́nà jẹ́nà pẹ̀lú ìgbà tó asfal ó ní ọlọ́run kan ìgbé kílé ẹ ọ̀nà kẹjẹ ọjọ́ ọkàn ti gbé ọkàn gbé ọ̀rọ̀ ilé lọ́wọ́ kẹkẹ máa ń gbé wọn gbé yẹ̀wò tó gbé yẹn gbé nǹkan eré lọ́wọ́ ikí lọ́wọ́ sọ̀rọ̀ yìí òun dàbí òun dàbí nígbà tó ti fi so èèyàn lọ sí ẹlọ́run ọlọ́run ò níbi tó ń wọlé يقول هو الذين يقولون ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار في الوهاب يعني طبعا الشباب الأولين ثم يبدع ولغنا بعد عن النبي صلى الله عليه وسلم تكفر يعني. عليه وقام بولغنا في كل ولدي يعني على يدعو أدواره عند البخاري الذي اللهم إني أعوذ بك من الكسل والهرم والمغرم والمكتم اللهم إني أعوذ بك من عذاب النار وفتنة النار وفتنة القبر لازم بلون به فلون له مواش غدره سمي جنسي ورجو رجو أسر ورجو أيه haram igbó ogbó ogbó sọmi ẹsẹ̀ sọ́mi bẹ́ẹ̀ ló wà sórí ọmọ rẹ̀ wò ẹni àwọn ìlú kẹ́mi náà yára dèjà mo wá ìsọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ mẹ́jì kí n rí ìjìyà náà òfin ti mẹ́sì náà mẹ́jì kí rí wàhálà náà òfin ti mẹ́sì kọ́ mẹ́jì kí rí wàhálà náà sàárè tó ẹwà lẹ́yìn sọ̀rọ̀ rẹ̀ kẹ́mi. حتى وتجي هو النبي صلى الله عليه وسلم قل النبي صلى الله عليه وسلم قل ونولك الذي عمل صلى الله عليه وسلم يا اللهم اكني عذاب يوم تبعث عبادك اللهم اكني عذاب يوم تبعث اي اللهم اكني عذابك يوم تبعث عبادك اللهم صل لي يا يا لي يجب بي أو إذا ري بي لكي يعني قل الثلاثة مرات إن الثلاثين من ثلاثة sára ibi tó ń sọ̀rọ̀ alẹ́ gbogbo àwọn ọ̀nà yìí ó ní pé ìlú ó ṣiṣẹ́ láti lè sá fún náà yóò sì máa bẹ ọlọ́wọ́ wa kó gbìyànjú lọ sí náà méjèèjì náà lè yọ kó máa pọ̀ so àwọn ará ilé wa amòfin wọn àgbogbo ọ̀nà tí ìdánilójú bóyá lọ lọ́la nígbà ànígbà irú àsìkò yìí. Quran kò ní